الحمد لله الذي شرع وغفر عن الناس شرع عملنا بشرعه يقول المؤمنون ويكره المؤمنين احمد سبحانه وتعالى ورسوله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الحمد له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان سيدنا وحبيب قلوبنا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وكل من سلك مسلكه الى يوم البعث اما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته وإن تقوى هي التملك منزلة عظيمة عند رب العالمين وتبرزوهم ولا تبقوا سواهم واحسنوا إليهم وإن بالإحسان إليه مكانة عالية ودرجة فيها وخلقا نبيا قال سبحانه وتعالى واعبدوا الله لا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالقربى واليتامى واليتامى والمساكين وإيتام القربى وإيتام الجنود وصاحب بالجنب ومن السبيل وما ملكت أيمانهم إن الله لا يحب من كان قوانا قديرا إن الله لا يحب من كان قوانا فقورا سورة النساء الآية الثالثة والثلاثون فقد تدرب من نصوص لغوية في حقوق الشمل واجرام الخلافة تناول طريق يمكنهم حب الجوار والاقتراب والإسلام وجاءوا مسلم غير طريق ولوحة الجوار والإسلام وجاءوا كافر ولوحة الجوار فقط فإن كان قريبا ولوحة الجوار عن أبي العالية الرجل من الأنصار من هذا قال خرجت من مالي أريد النبي صلى الله عليه وسلم وإذا بي قائد ورجل معه مقبل عليه وظننت محمد أن هذا قال الأنصاري لقد قال رسول الله صلى الله عليه وسلم حتى جعلت أمثل لرسول الله صلى الله عليه وسلم من القيام ولا من طرف قلت يا رسول الله لقد قام بي هذا الرجل حتى جعلت أرجع من كل ميال قال ولقد رأيت قلت نعم قال يا بني منه قل لا قلت لا قال ذاك بيميني ما لم يصيب الرجال حتى ظننت انه قد وافقته ثم قال اما من لو لم عليه لرد عليه السلام رواه أحمد وروى الإمام مسلم في سننه عن عبد الله بن عمرو بن عاص عن النبي صلى الله عليه وسلم قال خير الأسلام من الله خير من للصاحبين وخير الجيران من الله خير من داره وفي مسلم الإمام أحمد أن رسول الله صلى الله عليه وسلم قال لأسلامي ما تقولون للإجمال قال حرام حرم الله ورسوله وحرام إلى يوم القيامة فقال رسول الله من حديث قلت يا رسول الله أي ولد أعظم قال أن يسجل لملائكة وهو خلقه قلت ثم قال لبست ولدك خشية أن يطعم منك قلت ثم قال أن تزال حبيبة جاري إلى الله وإن الذين ترى وقد عاد بجوانب رواه لا يأمن داره أمن لا فقال والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال لم لا يؤمن داره وطائفة متفق عليه وفي هذا وذاك دليل لنا نحرمه على الأجيال سواء من قول أو الفعل كإتيان بقول أو القول مناسبا لما يقتضي وتشريف عليه وتلقى الشافعي فقد روى شيخان عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال والذي نفس بيده لا يؤمن حق حتى يحب لله ما يحب لنفسه وانفراد الإنسان بجاه من الكبائر قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤمن ناره وقيادة بغيرها وقيل رب بكر بالباقي حديث بارك الله ولكم في القران العظيم ونفعني الله واياكم أستغفر الله تعالى ọba àlejò ọlá ọba bẹ́ẹ̀ kí èso fi ọba yẹ ẹgbẹ́ yìí gbà pátápátá ọba àkọ́kọ́ tí o sọ ló sáájú rẹ̀ ọba tó kú náà ní ọba àgbẹ̀yìn tí o fi ọba míì tí o tún mọ́ ní ẹ̀yìn rẹ̀ ọba lẹ́yìnláyé ọba tí a fi ọwọ́ sí òun náà ní ọba tí o tún yẹ ọba tó yẹ kí òun ló fi sọ rẹ̀ sọ wa láti júmọ̀ tó kọjá tàbí wàá pè ní júmọ̀ tó lè abiléwọ̀n kọ̀ọ̀tà ló kẹ̀rọ̀ rẹ̀ ọlọ́mọdé láti wọlé kọ̀ọ̀kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló jẹ́ àgbẹ̀láyé ọ̀dọ̀kópa ní ìjọsìn ọ̀dà àtàrọ̀lọ́wọ́lá òwúrò rẹ̀ ọba tí a mọ kẹ́kùrì ọba ìlú ẹ̀ tó bí àwọn òkè oríṣiríṣi kalẹ̀ tó wáyé tí àwọn òkè rẹ̀ ó sì déédé ó sì lọ́gbà òsì òfin náà ó da òsì òfin náà ó bá àtìmọ̀ mú òsì òfin náà ó lé yóò mú dáadáa wá fún yàrá àfihàn ìyá náà tó kú òfin náà ọba nípa rẹ̀ ọlọ́wọ́ báyìí òun ní ẹni wọn tó ní kí àwọn máa ṣe dáadáa ó ní kó ìyá gbogbo àwọn ojú ìyá fún pátápátá ayé ọlọ́wọ́ báyìí á fi òkú kún un àkúrò ọlọ́wọ́ báyìí bẹ́ẹ̀ kò jẹ́ tọ́kẹ̀tọ́kẹ̀ nípa abẹ́lẹ́ kò sí ẹ̀jẹ̀ kan tí ìjọ ti lé lọ́dọ̀ àfi ọlọ́wọ́ bá aláìlè kan tuntun ni ọba tá a sọ̀rọ̀ ẹ̀ kò lọ́wọ́ kò lọ́wọ́ àbíjọ kò lọ́wọ́ àbíwẹ́ gbogbo ojú ìyá wa pátá òun nìkan ló ní ipò òun nìkan ló ní iyì tí òní sẹsẹ ń bẹ òun nìkan ló ní káyé ní kápá ní òun nìkan ló ní òun mẹ́rin sọlọ́ba alágbára ní gbogbo. kò jẹ́ sẹ́lẹ̀fẹ́ la tó wá tó wá àyẹ̀tọ́ ọ̀gá wa ẹ̀tọ́ ọ̀gá àlejò lárẹ́ tó wá kó wa yọ kó o ní kó ayé ayé kó o ní sílá ìgbésẹ̀ tó òun ní ẹ̀yìn àtúwájú wa àlejò wa Muhammad sọ̀rọ̀ wá wa ni wọ́n sẹ́lẹ̀ ẹ̀ òtítí ọlọ́run ni ìsọmọ ọlọ́run kì í sáré ní ọlọ́run bá òmìnira lọ́wọ́ fẹ́ kí ní ọlọ́run bá bẹ́ẹ̀ ló tí ò ìgbà fún nínú àwọn òmìnira ọlọ́run. amẹ́kì ọjọ́ ẹni wọ́n ló ti ní ọlọ́run bá lẹ́kọ̀ọ́ pọ̀ ọ̀sán àyè ìdókòrò lórí pátápátá ìkéwé wa lọ́la rẹ̀ kó máa bá àbẹ́ bàbá fáwọn àwọn ará yẹ àwọn ọmọdéyìn rẹ̀ èyí bá ti pẹ́ gbọ́dọ̀ ọ̀gá rẹ̀ èyí tí àtẹ́bí ti tẹ́lẹ̀ sí èsì ọjọ́ àti òde ẹ̀yẹ́ ń sọ́nà ọmọ ọlọ́dún ìyọ̀wọ́ máa ń lọ́wọ́ ní kọ́kọ́ àti ní gbangba ẹ̀já pààyà lọ sí fún àti oṣìlẹ̀ torí pé ìgbẹ̀wọ́ náà ẹ̀yẹ ìlú ti dáadé ìdúró gbà ìgbẹ̀wọ́ náà ẹ̀yẹ ìlú ti kí ìfàmìlíà wa kó fi ìgbà gbé ìgbẹ̀wọ́ náà máa yí ó ti tó ó ti pàtàkì ẹ̀jẹ̀ káfíń ọ̀nà náà kí الأقوى من الشمائل المحمدية من هو المعلي الذي يقوم عليه محمد صلى الله عليه وسلم وأعتقد nípa ìpínlẹ̀ ìgbésẹ̀ àtẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam táwa ìpè ìyá àwàyọ níbi ìgbésẹ̀ àtẹ́lẹ̀ òun náà ti tẹ̀lé. ìgbàgbọ́ mú àwọn ìwà àtẹ́lẹ̀ wa kò sí sọ abẹ́ ìwàyọ̀ bẹ́ẹ̀ ẹ̀yọ́ tó ti hàn rẹ̀ lọ́mọdé yẹn lẹ́ka Muhammad sallallahu alaihi wasallam nǹkan yẹn wọ́n ti bẹ́ẹ̀ òun náà ẹni tó tẹ̀lé kó fi wá díẹ̀ náà kó kọ́ ti wà lẹ́nu ọ̀nà kápẹ́ sọ̀rọ̀ wá fún wa ní ìlú fẹ́lẹ̀ torí pé lórí ti àwa yìí mùsùlùmí àwùjọ náà ló bá fi ìwà ìwà ọ̀gbọ̀n ní lọ́dọ̀ rẹ̀. a ní sọ̀rọ̀ wá fún ọ̀nà fẹ́lẹ̀ ó kọ́ ọ̀gbọ̀n ìwà òun yíyẹ àkíyà tó yẹ wá mùsùlùmí ó mú ọ̀nà owó ọ̀nà ẹ̀kọ́ ẹ lọ́nà wọ̀ wá bẹ́ẹ̀ ni èkó bá ti tètè tó ti ayé wa àwọn ọmọ yìí anínú àṣàmà sọ̀rọ̀ wọn wà lọ́gbẹ́lá ó ń sàlàyé ẹ̀kọ́ àkókò lọ ọ̀wọ́n àti kókó lọ́wọ́ ó ń ju ìwà fún wa kókó lọ mo ti aláwọ̀ lónìí mùsùlùmí àwọn jíjẹ́ ìlànà tó lè fi wá níṣẹ́ lọ́wọ́ àdúrà àkọọ́lẹ̀ táwọn mùsùlùmí bá nǹkan lé lọ. Lè fi pé lónìí tí o bá ní ìyẹn pẹ̀lú àwòrán ẹnu gbá láti parí sára àwọn eléyìí ṣùgbọ́n nígbà tí ẹ bá súnmọ́ ẹnu tí ọ̀gá ọ̀rọ̀ bá ti kú ẹ̀fọ́ lórí nígbà tí ẹ bá súnmọ́ ẹnu ilé ìjọsìn náà wà àwọ̀dà lọ́dọ̀ tí wọn nígbà tí ẹ bá súnmọ́ ẹnu tí wọ́n ti ẹ̀kọ́ kẹfẹ́ yín máa fẹ́rẹ̀ sọ̀rọ̀ àtijọ́ wọn ò gbọ́n òun náà ní níyà ẹni bẹ́ẹ̀ ní ìjà ìṣe dáadáa sọ̀rọ̀ náà lọ sí ẹni tá a tó fi ewé ẹni tá a tó bá ti tó tí ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá tó lórí wọn. ǹjẹ́ àwọn yìí káwọn wà wọ́n yìí wá oníṣẹ́ ìlú yìí rẹ̀ tí a bá ní bá wọ̀ nípa ìjọsìn ó fi ẹ̀yìn ọmọ lọ́kọ̀ọ́lọ́kọ̀ ọba ó lè ta kókó lọ́wọ́ wáyé ó lè wà ní ilé pàpà ó máa yẹ ṣùgbọ́n àwọn ìlú àbájọ tí wọ́n bá ti ní wọ́n bá lè lọ́wọ́ àwọn ayé ẹ̀dẹ́ kí ìdẹ́gbẹ́ ló kọ́ nípa alábájá mú òbí tí wọ́n sọ̀rọ̀ pé ẹ̀yìn gbogbo lórí ṣé lè bá ṣe ní wọn náà ní ìfẹ́ tó wọ́n fẹ́ kárí lọ́dọ̀ mùsùlùmí àbí ẹ̀jọ́ lọ alábẹ́ yìí kí náà wọ́n lágbájá lórí wọ́n ní ìfẹ́ ní wọ́n ṣe mú ìyẹn o ní ìfẹ́ àti òun yóò kó níbi tí lọ́pọ̀lọpọ̀ wà nípa kò ráàyè lọ́pọ̀lọpọ̀ wà ní onígbò onígbòòrò yóò mú ọ̀kẹ́ o bẹ́ẹ̀ wá ní gbogbo alábàágbé rẹ̀ wọn ò bá gbé wọn bá wọ̀ dáadáa ní ṣe nípìnlẹ̀ ìdílé sílẹ̀ tí mo yẹ ká bá lọ́dọ̀ ọ̀sùn mi ẹni bá wọ́n yà fẹ́ máa lọ alùpùpù mi ní sọ́ọ̀mù sí ara ilé ẹ̀rọ ìgbà wọn fún ọwọ́ ọba àti ìjọba ó ní òun bẹ́ẹ̀ ni ó mú ọ̀rọ̀ ọkọ òun náà lọ́wọ́ ọ̀rọ̀ ti dà ó bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ àkọ́kọ́ tó lè gbé ní ilé ìdá olówó ìgbà sóòrò lọ. ó lọ ní wàá fún wọ́ wọ́ọ̀dà ìṣègùn ìṣe ìhà ẹni tí wọ́n lè wo ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ lójú wọn ní òun dá inú òun mọ́tò àti kí òun fẹ́ lọ òkú ọ tí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọwọ́ nínú òkú làwọn tó ti náà wọ̀ wọ́n ti ní ọ̀rẹ́ ní ìrìn àjò rẹ̀ òun náà ní tí kì sọ fún ọ̀rọ̀ ọ̀rọ̀ òun lò wọ́n ti bá lòdà sí ìjọ náà nígbà tí lè lè yọ̀wù ọlọ́run àwọn nílà ọlọ́run fẹ́ jọ́lá àwọn ọ̀rọ̀ àwọn ọ̀gá àjọ àbá ọ̀rọ̀ ọ̀gbà ọ̀rọ̀ torí ọ̀gbẹ̀ bá ti lẹ́nu wà rárá lè lọ ọlọ́run ti pa ayé àyè tiẹ̀ bí ìyọ̀wá ti kú láyé àní ọ̀gbẹ́ bá ti lọ́rọ́ rẹ̀ àní ọ̀gbẹ́ bá ti lọ́rọ́ ṣùgbọ́n bí ibi táyé ọwọ́ abẹ́mú yẹn lọ kò sí níbi lọ́rọ̀ rẹ̀ mọ́ inú rẹ̀ ni ṣùgbọ́n bí ẹ bá dé ìsìlámù àwọn àlùmí ti ìjẹ́wọ́ lọ́wọ́ rẹ̀ àní láti ọ̀rẹ́ ọlọ́run ti sọ̀rọ̀ rẹ̀ wọ́n àti ẹ̀ bẹ́ẹ̀ ni ní kò sí yọ sí àìsọ́kọ́ nílé lọ ọlọ́run nìkan ló fi òun ló fi lé ní àtàlù mẹ́lẹ̀ àti mẹ́lẹ̀. wọ́n náà wọ́n àlẹ́ ìlú ọlọ́dọ̀ wa táwọn ọmọ kúkú yìí àwọn èèyàn ní pé ìjọ sí ọlọ́run ẹ̀rọ ọlọ́run tó ìjọ sí ọlọ́run àkọ́kọ́ nínú ìwọ. olùwà ní ìgbàlẹ̀ aláṣẹ náà bẹ́ẹ̀ ẹni tí ó kọ́ ọ́ wọ́n ń kẹ̀wò wọ́n ń gbàwò ṣùgbọ́n ní tí wọ́n ta àkókò ní ilé wọn ń ṣe láti ní pé ẹ̀yọ́ ẹgbẹ́ ìwé ìṣòro wọn wá kọ́ pé àmì àbáyọ ẹgbẹ́ kò pẹ́ pẹ̀lú òun. àtúntà àgbọ̀ yẹn wọ́n ń ṣe jù ìṣòro tó lè ta ti yé o wọ́n kọ́ ọdún wọn. ọ̀pọ̀lọpọ̀ ló dé ilé wọ́n lọ fi pé òun kọ́ ọgọ́rọ̀ yìí mo wọ́ ọ̀nà ẹni lóde tó wà wálé ayé yóò máa di àwọn ọmọ yẹn ẹ̀rì máa lọ máa àwọn yóò wọ wọ́n báyìí àwọn ilé yìí tí wọ́n tún wá lọ onígbàwọ̀ tó tó wà á dùn lọ́wọ́ wọ́n yà á lọ sí ipò orí ìṣẹ̀ ìlà ẹ̀sìn tí wọ́n wọ́n máa fọ́ mi ṣùgbọ́n ní ẹ̀sìn tí wọ́n máa yẹ ẹ̀ ẹ̀kọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ṣé ìwọ̀n ọ̀lẹ̀ ń ṣe wọ́n ti di nǹkan àìsí ṣe ṣe ọ̀rọ̀ o bẹ́ẹ̀ ló bá wọ́n ti ilé iṣẹ́ rẹ̀ ní ọ̀pọ̀ ìlọ́wọ́ rẹ̀ láàárọ̀ lọ ó lè bá wọ́n rò ó bó bá ti bá wọn tó wọn tọ́jú èèyàn ní oṣù bẹ́ẹ̀ náà tó lè máa wọ́n lè máa tún wọn wá àwọn oríṣiríṣi ẹni wọ́n pọ̀ ibi máa ń bẹ́ẹ̀ iná làwọn ọmọ yìí ti wọn ibẹ̀ yìí wọn kò ní ká ọmọ yìí ti lè fẹ́ bọ̀ wọ́n ti ẹ̀dá ń wà rárá. yóò wá lọ wọn lọ sí ilé ẹgbẹ́ ọmọ ìdáná àti ọgbọ ọ̀rọ̀ ìgbéra ó ní ẹ̀rí yìí lọ kò sí wọn là òògùn fẹ́ yálà lọ́wọ́ ìgbésọ̀ pọ̀ yìí tàbọ̀kùn tó ń yẹ yìí àbọ̀kùn tó ń yẹ àwọn ìgbésọ̀ pọ̀ yìí àdébìnrin ẹ̀rọ wa. ẹ ẹ pé wọ́n ní òní níbi ẹnu ní láti máa bá lọ́dẹ̀ tó àti ọ̀rọ̀ ọ̀dọ́ ẹ̀jẹ̀ kan ló lọ́ àti bí lò tí ó máa lọ wọ́n á lè fi ìdájọ́ rẹ̀. ìdájọ́ ọ̀nà wọ́n jẹ́ náà ìdájọ́ ọ̀nà yẹn lọ́wọ́ ẹ̀ ní pé wọ́n lè ti wọ́n lọ́dún ìgbẹ̀rẹ̀ yẹn ọkùnrin náà wọ́n yẹn rẹ̀ fi dúró lọ́wọ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ alẹ́ mọ́ mi kí wọ́n àwọn ọ̀gá yìí ti wá láàyè ẹni tó ń lò ó ní ta fún ìgbọ́n tuntun ní ìròyìn ọlọ́run kò náà sọ̀rọ̀ ìṣẹ̀dá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá wọn kí o wọ́n bá rẹ̀ ní mímú kọ àtúwọ́ pàwọ́ tó lè ṣe. wọ́n ní oríṣiríṣi àwọn ìjà tí bẹ́ẹ̀ lọ kú ní pẹ̀lẹ́ náà wọ́n wọ́n pẹ̀lẹ́ kú àwọn ti tẹ̀lé pẹ̀lẹ́ àtúwà olùkúra náà máa ń bẹ̀rẹ̀. kúrú àwọn bẹ̀rẹ̀ kí ìjàmbá ti ṣe oṣùkọ́nù sàlù kúrú àkọ́rọ̀ ọ̀wọ́ dáadọ̀ ìlẹ̀. oníṣẹ́ ó yẹ kí ẹ̀yọ́ ọmọ ọ̀dọ́ tó ń ta àwọn àlẹ́sẹ̀ ìyọ́ ọlọ́run kí ló ń lọ wọ́n jẹun àlẹ́sẹ̀ ọ̀rọ̀ òní jẹ níyà. Bísí àwọn ẹ̀yọ́ pé ìwọ ti ẹlẹ́yọ̀ kò fi ìgbẹ́ méjì ọ̀rọ̀ ó ti náà wọ̀ báyìí. Kò wá ti fi méjì rẹ̀ ọ̀rọ̀ òní jẹ níyà kí ẹni máa yẹ ẹ̀dẹ̀ nínú ayé àná òun náà ké wọ́n ti wá àlẹ́sẹ̀ ìgbà àná àwọn òbí ni ọlọ́run ìjọba ẹ̀ka ẹ̀ka ńlá sí wọn ìwọ ẹ̀dẹ̀ ìlú ẹlòmíì tó bá ń bínú ó lè pé kò sí ẹni tó ń lọ báyìí tó ń lọ ń lọ nígbà. àṣìṣe ńlá ni àṣìṣe tó lágbára ni wọ́n ti lọ àlẹ́yìn ìfẹ́ rẹ̀ lábẹ́ ẹ̀rọ mi gbé ní. bàbá yẹn máa wọ́n kan wọ́n kan wọ̀ nínú àlẹ́yìn ìfẹ́ rẹ̀ sí ìlànà tó ń gbé ní ìwọ̀n ẹ̀mí o. ọ̀pẹ́ mùsùlùmí ọ̀pẹ́ mùsùlùmí ọ̀rẹ́ ẹ̀mí ìlànà mi o. ọlọ́pàá ilé ìlú máa tó. wọ́n bẹ láyé o wọ́n kò sí láyé. olùkí bá bẹ láyé dáadáa ní ìgbẹ́ tó lẹ́kọ̀ọ́ sí. bí mo mú sí àwọn ọmọdé dáadáa ẹnu tó omi ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ mẹ́rin tí ó ní ìyẹ̀dú gbogbo náà bá fún lágbára ẹlẹ́kẹ̀rẹ́ wọ́n yóò dára ọlọ́run àwọn olùkọ́ ọ̀rẹ́ ẹni fẹ́ẹ́ ti ara tó rọrùn kí ló ti ẹ̀ máa ń tó gbogbo ẹgbẹ́ ọmọ rẹ lọ ìtàlẹ́ àwùjọ yìí wọ́n ti bẹ̀rẹ̀ àwùjọ yìí tó lẹ́nu ọmọ ọmọ olùkọ́ àwọn yóò tó tẹ̀ wọ́n lé àwọn àwọn ọmọkùnrin ọkùnrin tí ọ̀rọ̀ wa bọ̀ wọ́n máa ń tẹ̀wá lórí ẹ̀ èyí ni wọ́n wá ó lé àwọn ọmọ ní àwọn ọmọ tó bàbá ti rẹ̀ mí àwọn yóò ti já bà yẹ ó ní kó lè kọ́ ẹgbẹ́ mú ó lè kó lè àbúrò oríṣiríṣi ọ̀nà yóò lọ́ọ́ máa lò wà lórí ẹni tí wàá ní ìgbà yìí òní ṣe mọ̀lẹ́bí rẹ̀ wọ́n fi wá lọ́nu lẹ́nu ṣùgbọ́n ní yáyà ó ti di àgbà nínú ilé yóò wọ ẹni tí olóko olóko náà yóò máa wá jẹ níbi àwọn oníṣìí àti ọmọ àti ọmọ ìjẹun ọlọ́run ní ẹ̀wọ́n yà àgbẹ̀ nínú kó yẹ wọlé wọn ọlọ́run ní ẹ̀wọ́n jẹ sí wọn àwọn èsì wọn o wọ́n fẹ̀ ìtura yẹ sẹ́yìn wọn wọ́n sọ àwọn ẹlẹ́yẹ rẹ̀ ọ̀rọ̀ yẹn ni káàkiri ara sí àwọn ẹni tó jẹ́ ọ̀rọ̀ ìlú. bíbí ike ẹ̀yọ́ ọ̀rọ̀ mi lé kí àlẹ́ ìjọba ó ní máa lọ kọ́ ọ̀rọ̀ ìmọ̀ra àwọn àbọ̀wọ̀ náà lórí ọkùnrin ó sì máa lọ. yà ọmọ òkú náà máa fọwọ́ ra máa lọ́nà àtẹ̀yẹ bọ́ oṣù àmì dáadáa. Ìlú Kẹ́tà ní ìfọ̀mọ́ wọn lẹ́tọ́ la, ó ti yà ẹni ọba kọ́kọ́ lórí rẹ̀, báàgì lọ ní àìsẹ́kẹ́ rẹ̀. Báàgì ó wá ní ọkọ̀ ìfẹ̀mí ọ́fíìsì mọ̀lẹ́bí ẹ̀mí o, tàbí ní ìfẹ̀mí mọ̀lẹ́bí. Ó túbọ̀ sí ẹ̀ka àbúrò àti ìlú, tàbí ti kú ikú lórí wọ́n ṣe ní ìjọba wàhálà pọ̀ kúlíkúlí ní ìṣúná kúlíkúlí wọ́n ìṣúná láti ojú àwọn ọmọ ń gbé níbi ìdọ̀gba àgbẹ̀ wọ̀ lọ́wọ́ ma ìlú tí àwọn ọmọ ìfẹ́ ọmọ bá dára dára sí wọn kódà ìjọba bá tẹ̀lé ìwà káàkiri dára sí wọn kò sí bí wọn kò yẹ ara yẹ ṣùgbọ́n tí ń gbé ọmọ yẹ kódà ìjọba bá yẹ kó wọn bá dára sí àdúgbò ẹni ní wọn tẹ̀lé yẹ ayé ká ti dèrò ó yẹ ká ti dára o ẹlẹ́ka àwọn ọ̀nà kàkiri àwọn láyé àwọn kàkiri ọ̀nà tí wọ́n kọ̀ wá náà lòdì lọ fún wọn. Ìjọba ìlú ṣe kí ìjọ yẹn àwọn fẹsẹ̀ wà láti ṣẹlẹ̀ òjò fún wọn. Olùdókòwò ẹ̀kọ́ àti ilé wọn ni. Ọlọ́wọ́ àwọn ọmọdé à wọ́n ẹ̀sìn ìjọba ṣiṣẹ́ wọ́n ẹ̀sìn ìjọba ṣiṣẹ́ báyìí. Olùdókòwò ẹ̀sìn ìjọba ṣiṣẹ́ ọ̀nà ìjọba ṣiṣẹ́ ẹni tí wọ́n mú wá ẹni lọ́wọ́ lọ́wọ́ olúwa ni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìrìn tí ẹ̀dùn bẹ́ẹ̀ tó wọ́n fọ́kọ́ ìdílé máa ń sọ báyìí wọ́n lè máa dùn kọ́ máa yọ fún wọn lọ́wọ́ àwọn ọ̀fẹ́ ti kún ojú bẹ́ẹ̀ lọ wọ́n lù lọ yọ fún wọn. ìyẹn wọn ti máa wá máa wà lórí ìmọ̀ta àti àwọn aláìsí ẹ̀sìn dára fún wọn. ẹ wò ní ìdí táwọn ìkọlà àbíyà ń bẹ púpọ̀ ní. ó lé ilé ẹni tẹ̀sán ń bẹ tẹ̀sán ń bẹ tẹ̀sán ń bẹ tó bá ń bí ṣe ní ìlú ẹ sì ní ẹkùn ní ó ń lọ. bẹ́ẹ̀ ni ọgbọ́n ọ̀sẹ̀ yẹn ni ẹ̀ ń yìí o àwọn máa yìí máa dáríra láàrin àtúntò ní èyẹ ọlọ́dẹ ìsìlára tó. nínú ìsọ̀rọ̀ olùkọ́ wọ́n fi ọ̀rọ̀ àwọn ìgbésà yìí òun náà ní aláìní títí ìjẹ́jọ́ ọmọ ayé máa lọ ìjẹ́jọ́ ọmọ ayé pọ̀ kúlà tó bá ti rò sùnmí ìjẹ́jọ́ ọmọ ayé pọ̀ ọ̀pọ̀lọ̀ sùn lẹ́gbọ̀gbọ̀n lẹ́gbọ̀n pé ìjẹ́jọ́ ọmọ wa pọ̀ lọ́ọ̀mà sí dáadáa ó kò gbà káàkiri ìmọ̀ bí ẹ̀ ìlú ti jẹ́ ẹ̀sìn tí òun bá gbà lòun fẹ́ràn nígbà wọn ti fẹ́rẹ̀ tí wọ́n ní wọ́n ní á bíbí mùsùlùmí fẹ́ràn dáadí. akéde mùsùlùmí ti o akéde mùsùlùmí ti rárá ọlọ́run àti ìgbàlá ó wọ́n mú sẹ́yìn àwọn ọmọ onírin àwọn ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀sìn dáadáa fún ọ ẹ̀sìn dáadáa fáwọn ọmọ onírin tí ìgbẹ́sẹ̀ náà wọ́ wọ́ bẹ́ẹ̀ ni èyí ń dọ́jú ti lò ó wọ́n náà ti fi díẹ̀ díẹ̀ kó lọ lóòótọ́ ó wà á bọ̀ bí àkókò lọ bá lè tó fi díẹ̀ kù wọ́n náà ti wọ inú òkè tó ọlọ́run ti wọ lára tó wọ́n ti fi yóò ti lọ́wọ́ owó ló ti lọ yóò tàbí mo kí ọlọ́run agbẹ́yà rẹ̀ ní bá tó yìí lọ wọ́n ká lára rẹ̀ ọwọ́ ní tètè bọ́ọ̀lù àti ìsàdàdà tó ń rẹ̀ rẹ̀ àwọn bí ó tún á bọ́ọ̀lù táwọn yóò bá fún un kọ́ torí tí wọ́n ṣe ọmọ tó lè tẹ̀lé sí ọ. ọlọ́run ti náà ọmọ tó lè tẹ̀lé sí ọ. ẹ̀dá lè dúró ọlọ́run ah, ti ń gbé wọn. wọ́n ti yọ ọmọ yìí tó ọ̀rọ̀ ní á tí wọ́n á lè tẹ̀lé ní ìṣẹ̀ṣẹ̀ wá lọ́wọ́. tí wọ́n á lè tẹ̀lé ní ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run ti ń gbé tó wọ́n lọ́ọ̀yà lọ́wọ́. torí tí wọ́n ṣùgbọ́n àti èyí tí a lè ní àti ẹ̀kúnmọ́ lọ́dọ̀ lọ́wọ́ àti ìdáná ẹ̀jẹ̀ àti dáná o ẹ̀jẹ̀ àti dáná tó o. ọlọ́run bá dẹ̀kẹ́ lọ́wọ́ parí ẹ̀rẹ́ ìṣẹ̀wọ̀ ha ó ní wọn àwọn ẹ̀rẹ́ ẹ̀yìn máa mọ̀ sọ̀rọ̀. àwọn tó wà lábẹ́ ìlàpá ni àwọn ẹrú yìí àwọn ẹrú yìí ọmọ ìgbọ́n yìí. ẹ̀rí pé nígbà tá a lè kú láyé nínú ní ń bá àtúntò kú láyé ó pàtàkì sí àwọn tó wà lábẹ́ ìkápá ẹnu tí wọ́n ti dára sí o. àtúntò ọ̀gbọ́n wà lẹ́gbà ó ní tó kọ̀ọ̀lẹ́ bá wà tó jẹun yọ. tó wá dé pé kò ní ọlọ́run dá tí kò ní ayọ̀ máa yẹ ó ní kẹ̀kẹ́ kẹ́ mi ó ní kó ṣe kẹ̀kẹ́ kọ́ sí inú wọn fún mi lẹ́sẹ̀. ó ní kẹ̀ lára lọ́wọ́ ẹ̀yọ̀ àwọn bàbá rẹ̀ ẹ̀wà ìyá wò àwọn iṣẹ́ yà àwọn òṣèré ti ń lo ọmọ ọ̀dọ́ àti bí àwọn èèyàn ṣe ń lo ọmọ tó láti wọn lọ́dọ̀ ní ọjọ́ wọn lọ́wọ́ ń bọ̀ rẹ́ mi ní òwe ìlú ọmọ tí wọ́n bẹ̀rẹ̀ wá. wọ́n ń fi ọmọ ọlọ́run wọ́n ń jẹ wọn ọmọ ẹkún ọdún wọn àti ìlú wọn. wọ́n mọ ọmọ tó ń jẹ ìlú wọn yẹn ọmọ yẹn tó ń jẹ lọ́la. òun yóò kẹ́kọ̀ọ́ ọmọ tí wọ́n tó o àwọn akẹ́ni o nígbà yẹn tún ọ̀rọ̀ náà ni. oríṣiríṣi àwọn ọ̀rọ̀ kúrò láwùjọ ń lo ọmọ tó dá sí ọlọ́dọ̀ nípa kíkì ìjọba ti wọn. tí wọ́n bá ń pàdé pé ọba alágbára náà wò kò sí agbára náà wò kò tẹ̀lé ìwọ́n tó wọ̀ ọ́ wà nípò agbára náà ọlọ́run ti fọ́ kú tàbí fọ́ bàbá náà ọmọ tó wá tó ọmọ rẹ̀ yẹn ó di tó wọ́n lọ́wọ́ bàbá àtọ́ra fún kó nígbà wọn lọ́wọ́ ti ẹni pa á àwọn tó máa fún àwọn bá ni tí wọn bá sì tọ́wọ́ rẹ̀ ìgbésí ayé ló wé yóò lọ wá ní ikú ọ̀rẹ́ ìfọ̀ àti torí pé kò sí ẹ̀jẹ̀ tí ọ̀rọ̀ àtọ́lẹ̀ lọ́rẹ́ o ọ̀dà kò tó ṣe dá ọ̀dà kò tó ṣe dá báyìí lọ́wọ́ àìsàn yà kọ́ kò sí tọ́wọ́ òní ṣe fún tó ń lọ́wọ́ àti tí ó ṣe fún yóò lọ́wọ́ àti tí ó ṣe láàyè tó lè ọmọ èyí ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. wọ́n dára láti ní àgbèjì ọmọ ìlú òsì ni ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nítorí kí ìyẹn láti ẹ̀ka pa àwọn ẹwọ́n tó lẹ́nu wà ní. wọ́n ti ayé àbílẹ̀ tuntun àwọn tí wọ́n ń lò ní ìwọ̀n náà yẹ wọ́n ti wá wà ní kòtò ìwọ̀n lónìí. wọ́n ti tàn wọ́n wá ń kà á sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ wọn. wọ́n wà lọ́wọ́ níbi àwọn àbúkọ́ ti láyé tó. olówó ọlọ́run wa padà yẹn pé ìlú náà máa lára ndị mọ̀lùkálẹ̀ ọ̀wá ni ọlọ́run wọn kò ilé yìí á pè wàhálà àti àjọpọ̀ àdúgbò àjọpọ̀ àpèwò ìlú ọ̀tẹ́ mùsùlùmí àpèwò ìlú ọ̀tẹ́ mọ̀lẹ́bí àpèwò ìlú ọ̀tẹ́ àlejò ọ̀tẹ́. ẹ̀ẹ́dẹ́gbẹ́ alábàápẹ́ mi ohun wá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kí ìdí mọ̀lẹ́bí wa ilé yìí ìwọ̀lẹ́ ìlà àpèwò ìdí alábàápẹ́ àjọpọ̀ yẹn lẹ́gbọ́n mùsùlùmí àpèwò bákan náà ní ìdíjẹ́ mùsùlùmí yẹn tó bá ti wọ́n mùsùlùmí àpèwò ẹni tó wá òun lè fẹ́ lọ́dọ̀ lórí wa ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni kì í ṣe mọ̀lẹ́bí wa nínú ìpàdé ìdájọ́ àti ìwà rẹ̀ a ní ló fi kéde mùsùlùmí o ìwé ọ̀gá ẹ̀mí àti ìwé ọ̀gá àti ọ̀gá àdúgbò ìwé ọ̀gá àti ọ̀gbẹ́lẹ̀ àti olùdíwálé dáadáa tí èèyàn máa ń ṣe sí àtọ̀gbẹ́lẹ̀ tí èèyàn máa ń ṣe sí àtọ̀gbà àdúgbò olùdíwálé dáadáa ti o dáadáa ti ẹ̀wọ̀n ìfáàmù ẹjẹ àwọn àdìsí bẹ̀rẹ̀ ìtọ́jú tó kọ́kọ́ àbúrò ní à àbúrò ní à ó ní àbúrò àwọn ọ̀sán káàkiri àti ọ̀sán sọ́mọ̀ tó wà lọ́wọ́ àti àlùkọ́rù ó ní kò jáde lọ́bẹ̀ òun ní ọ̀la ní ìlú ọ̀rọ̀ wà láti sáré ní ìdúró ẹni tó wá ní àlẹ́ ní máa lọ dúró lọ́pẹ́ ó lè wọ́n bá ní ìgbẹ́ wọn lè fi mú rẹ̀ nígbà ìdí ìdí pọ̀jù òun bá ń sọ yẹn ní pẹ̀lú tó yẹ wọn lọ bá wọn nǹkan bẹ́ẹ̀ ni wọ́n á lọ́wọ́ wọn lọ́wọ́ àti bàbá sọ́mọ́ sọ̀rọ̀ wọn wà lọ́sẹ̀lẹ̀ òun lọ́ ìmọ̀ náà ló ń ti mọ́ bẹ́ẹ̀ lò yìí wọ́n wá jẹ ẹ̀mọ́ wa lọ ẹ̀mọ́ wa lọ lọ́dún báyìí ó wá ní ìlú tọ̀ lọ́dún orúkọ lè fi àdúgbò lò wúri ẹ̀ lẹ́sẹ̀ ló rí jìbìrì lò ní jìbìrì lò ọmọ tó wà lọ́dún mi ní wọ́n ń kìlọ̀ fún mi nípa àwọn aláàbò mi kùtù ní bá ń lọ lọ́dún mọ̀ sọ́ọ̀lá ìlú sí ìrìnàjà bíbí tó wá rò pé àbí wọ́n kọ́ sí ti wá kú ẹ̀dọ́ kẹ́ńtẹ́ ní mo kú sáwọn aláàbò wọn máa gbà yín ẹ̀yìn ìjọba yìí kí àwọn aláàdúgbò àwọn aláàdúgbò ní wọ́n á ti ìlú ìlú kí ń tẹ́kọ̀lẹ́ wọn pé ìlú àwọn òwe á tí ìlú ti ti tẹ̀ tí wọ́n máa bá lóru wọn bẹ́ẹ̀ tó ti tẹ̀ wọ́n gbà lóru yìí. ṣùgbọ́n bá mi mọ̀ bí lọ́rọ̀ àti ara yẹn báwo ṣe gbogbo báwo ṣe gbogbo ẹ̀yìn ìlú wọn mọ̀ pé orílẹ̀ rẹ̀ ní ìlú rẹ̀ ní ìlú rẹ̀ ní ìkọ̀dá wa ń mú ẹ lọ́wọ́ ọ̀pọ̀ bá ń gbé wọ́n tó bá dùkú rẹ̀. ẹlòmí yóò wà tó bá ẹgbẹ́ lẹ́yìn ó wà láti mú òkú ìdájẹ́ rẹ̀ kú ìdájẹ́ rẹ̀ rárá ó tún ní o ó tún tún ní o ó tún ní o má bá yọ nígbà tí a yẹ kẹ lọ ìdí ìdá yóò fún ìdí o. èyí ló máa kọ ẹ àìláì àìwáwùsùn ọmọ ènìyàn ẹ̀dá kẹta àmà ń mú ẹ̀yìn

tọ́lọ́ da sí wọn yẹn ẹni ọ́ da sí ọ̀la ara wọn bẹ́ẹ̀ ni pàṣẹ wọn báyìí òwúrọ̀ da sukúlù òdi ọ̀rẹ́ yìí. ó ní àgbẹ̀dẹ̀ wa ní pé ẹni tó da sí nínú àwọn alágbàgbé òun ní ẹ̀sìn ẹni tó da sí báwọn alágbàgbé wọn ni ní àwọn ọ̀gẹ́rẹ́ yẹn. nínú àdìsí mi àdìsí ọ̀gbọ́n àgbàdo náà tọ́kọ àwọn bàbá rẹ̀ lọ́rẹ̀ ọlọ́run tó wọ́n lé wọ̀ ẹ̀rẹ́ bẹ̀rẹ̀ tó lé wọ̀ yóò máa yọ̀ wá ní àná ìwé mi àlẹ́ mi ni ṣé wọ́n lé mi sọ yẹn kí wọ́n mọ àlùtù rẹ pẹ̀lú òkú mẹ́wàá ọ̀rọ̀ pé ìyẹn ó ní ìdá wọn kẹ́kẹ́ lu ìkọ́ wá láti sìmẹ́ntẹ̀ lu alábàáṣe rẹ lọ. pẹ̀lú pé ìpẹ̀lú ìgbẹ́wọ́ èèwọ̀ ni ṣùgbọ́n kó wá dé bí ó ti àwọn òkú mẹ́wàá àlẹ́ mi ọjọ́ báyọ̀ fún un kọjá àtọ́kọ́ wá bí ilé àyìnbó búrúdá ìgbọ̀nrán àti jáde kọ́ wá fún ìyàwó anáà àti rẹ̀ kọjá ní ilé ìwọ̀n àwọn abá ti pọ̀ ẹ̀wọ̀n àwòrán àwòrán yìí a òfin àwọn ilé náà ń sáà bí mọ àtàwọn mọ àtàwọn ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ní ìṣẹ̀lẹ̀ bí ọmọ ìyàwó wá bí jáde láàyè rìmúùtù inú olùpàlọ́wọ́ alábàáṣe obìnrin lọ́nà òkùnkùn wọn lórí jésù ni àwọn ìgbẹ́sì lọ́nà tó wọ sí. gbogbo ẹni wọn máa ń wọ́pọ̀ àtìyàwó ni wọ́n lò. ìwọ obìnrin fẹ́ fún ara rẹ ìwà ẹni ni o. kí ló mú wọn kó lu yàrá ọkọ tiẹ̀? tí kẹ́ lẹ́yìn yàrá ọkọ tiẹ̀ wá ń ta ọ́. tó wọ́n rí sí yàrá ọkùnrin ọlọ́kùnrin lọ́nà tó àbúrò báwo ìdílé kò mọ àwọn ọlọ́lá àjò ẹ lọ náà ti dára àrẹ mẹ́rin ọmọ ọmọ òsìkí yóò kò ní bí bí ọwọ́ àti ọmọ ọmọ mi nìkan báwo ọmọ ọmọ mi o tàbí ọmọ abẹ́ wọn àwọn èyí wọn bọ̀ ọmọ àti ọmọ mi àwọn ọmọ ẹ̀rọ ọmọ mi láyé ti bẹ̀rẹ̀ àyẹ̀kẹ́ mi. akuna lẹ́nu ti ni àti wọn sọ àyẹ̀kẹ́ tó ní káwọn àlejò ìṣe wá bí ìwọ lọ kúlé mẹ́wàá kókó yìí mẹ́wàá wọn tẹ́tẹ́ fún kọ́ wá lọ kúlé aláàbí rẹ̀ lọ. ẹ̀rù ìgbàlá yìí. kí ni tí wọ́n bá sọ̀rọ̀ náà lẹ́nu ṣùgbọ́n kí ìwọ wá kọ́ ilé mẹ́wàá àlejò àwọn àlejò àlejò lọ tẹ́tẹ́ fún kọjá adé ilé aládùúgbò rẹ̀ ilé aládùúgbò rẹ̀ lọ́wọ́ lọ́ ìlú ti wọn àti owó àtàwọn ọmọ ẹlòmíràn èyí ti fún un lé lọ́sùn lọ́sùn òbí nínú àwọn àtàlẹ́tẹ̀ nínú ọlọ́mà ṣe ọ̀rọ̀ ọ̀sọ̀. oníṣẹ́ ọ̀sẹ̀ ìtọ́jú ilé nínú ọlọ́pàá tẹ̀ pa àwọn ìfọ́nù náà ti mọ́jú. mo bá ti lé ọyọ owó àlẹ́ kò jáde. tọ́wọ́ ní wọ́n ti pọ̀ ọdún àmùbẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́ta níta. ilé ìṣẹ́ lọ́sẹ̀ ti yóò sọ ọ̀rẹ́ ọlọ́sùn gbọ́dọ̀ lóòótọ́ ní kíṣẹ̀ yẹ òwe gba láì sí ìrọ̀rùn ajá ni ṣùgbọ́n wọn á fúnṣẹ́ bí aládàájẹ́ aládùúgbò ni á kó dáta ń kọ́ lọ́sẹ̀rẹ́ ọlọ́mọ. ìyẹn nípa mi lórí arákùnrin náà ó bẹ̀rẹ̀ wà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ìgbéra nípa pé èmi ń fi ìlú mẹ́rin àdéhùn kọ́ máa nìkẹ́ kéjì ọlọ́ ó lé ìyẹn ẹ̀kọ́ àdébìyẹ kọ wọn lọ bọ pa ọmọ rẹ nítorí wọn làwọn àjẹ sọlẹ bí àwọn ìsìnkú ọba ní ìgbà lọ àdéhùn ìlú ọmọ àdéhùn lẹ́sẹ̀ ní obìnrin alábàágbé rẹ̀ ẹ̀rù ọ̀gá báyìí ẹ̀rù mi ń tiẹ̀ ìyàwó ọ̀rẹ́ níyẹn láyé tó wọ́n wá pé inú sojú sẹ́yìn wọ́n pé dáadáa ni fún olórí ikú ni ní ọ̀wá fún tiẹ̀ tó wọ́n wá ní àwọn rẹ̀ kí kí ọ̀gá rẹ̀. oye kó kí àwọn àti lóde máa ní àtẹni wọn bá àwọn olúwo wa ní ìwé ìwé olóòlò ẹ kó sùn lẹ́nu. wọ́n àwọn ọmọ ẹni wọn ní wọn ń pẹ̀lú ìlú torí tí àwọn ọmọ ẹni wọn lè dáhùn dáadáa yìí ṣe ọmọkùnrin àti obìnrin ṣe ara rí ní ọmọkùnrin tó wá jẹ́ kí ó ti lọ sí obìnrin ní obìnrin tó tún wá wá ṣèṣe pé ìgbà tí ó tún lọ nílé ó máa ń lọ sí àwọn onílé à tó sàdúrà lẹ́kùnrin ṣé lábẹ́ ìyẹn ti pè é àgbáwò. tàbí kí àwọn ọmọ ọkùnrin kó máa ń sọ fún ọkùnrin ìlú ìgbé à àdéhùn tó tó ń bọ̀ ẹ̀wọ̀n tó ń bà ní. sọ yẹn lẹ́ẹ̀kẹ́ ìgbẹ́ni ní ìgbẹ́ ní ẹ̀kọ́. náà ń tó ń bà fún ọ̀sẹ̀ ìgbà lọ́dọ̀ tó ń bà ẹ̀ sọ. ṣùgbọ́n ìgbẹ́ ìgbẹ́ ẹ̀yin gẹ́gẹ́ ṣe tó bá ṣe ọkùnrin yẹn ó ní wá lọ bá ìyàwó rẹ̀ ìyàwó ìyàwó rẹ̀ ní kí ló ní ọkọ rẹ̀ wọn yóò wá lọ wá ìdílé wọn làwọ̀ bẹ́ẹ̀ wọ́n tó máa kí ìdàgbọ́ tó máa bá àgbò àpò oríṣiríṣi ó bẹ̀rẹ̀ mọ́ ní àlẹ́ wọn náà wọ̀ náà lágbàáyé wọn lágbàá wọn kọ́ni ẹni ìyẹn ó bẹ̀rẹ̀ ní àwọn obìnrin máa ń yẹ yàtọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ tó ń bẹ̀rẹ̀ lọ níbi tó yà wọn níbi tí a ti lọ nínú àwọn ọmọ yẹn ní ọ̀fẹ́ tó lè tẹ̀lé ọkọ. àbúrò ló lò obìnrin yẹn wọ́n yẹn máa ń bèèrè ìdájọ́ ara lọ́wọ́ àwọn ọ̀dà náà. a ah! ìgbà tó bẹ̀rẹ̀ wá sí ìlú bá ti rẹ̀ yẹn ní àwọn ọ̀dà náà yẹn. nígbà ọkọ bí mi lọ́wọ́ lọ́wọ́ wọ́n wọ́n ti lè mú báyìí ìyàwó mi kọ́ ọ̀hún mi. Ìkúrí ní ìlú àbùkọ̀ àbùkọ̀ ọ̀tá àwọn àbùkọ̀ yẹn. Ìlú ti wá ní pé ẹni tó dé ní tó ń gbé ìlú rẹ̀ níbi ìgbà tí ọba ló máa di ẹni tó ti ẹ̀kọ́ àlùkọ̀yá ní o. Àlùkọ̀yá ní. Oníṣẹ́ ìyẹn tó ìyẹn وقلنا يجب أن نجعل وتعالوا كل على نبينا كل سبحانه بارك الله لكم في القرآن العظيم ونفعنا بما فيه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين بعد عباد الله فإن حق الجوار لا يستطيع أن يكفي هذا العمل وعقله بل احتمال هذا ونفسه ابتداء للخير وأن يتنجاه بالسلام ولا يكون معه الكلام والعمر بالمعروف ويعزيه المسيح ويعزيه الكبار فيسمع ويزلته ولا يستمع الأعداري ولا ينفرش صواب في بدائه والمحصر والطلاب به ولا يتكلم عليه كلامه ويحشد بها ويسمع عليه الأعضاء وعلم أن خير الكلام كلام الله وخير الأهل محمد صلى الله عليه وسلم وشر الإمام التعزوع وكل مبارك في الدنيا وكل دنيا في السلامة وكل جمالة في النار أرجو الله من أقول كأس من رسول الله محمد صلى الله عليه وسلم كل ما عليه ولا قبر ولكن كأس الجنون أو أن يعلم الأمير في أن الدليل أن النبي محمد صلى الله عليه وسلم يبدأ سجين أن يسمع رجل ذلك يرى لما سجين أن النبي محمد صلى الله عليه وسلم يقع لك في رسوله lẹ́yìn tí a kọ́kọ́ sọ àwọn ìṣẹ̀dá mẹ́wàá àwọn ẹ̀rẹ́ mẹ́wàá tàbí àwọn ọ̀dọ́ àwọn ọlọ́wọ́ àti àwọn ìlú tọ́lá wà lóṣù lọ́wọ́ ká pé ìwọ̀fun aṣíláda tó wọ̀. bákan ẹ̀rí pé tí a náà tó nípa alábàágbé wa ìṣíláda tí alábàágbé wa kò mọ lórí pé káwọn lè sùn àwọn ọlọ́rọ̀ rẹ̀ kò mọ lórí káwọn lè sùn àwọn ọlọ́rọ̀ rẹ̀. orí kíkà ń bẹ èyí ni káwọn ọgbẹ́ sùtáàlì òṣèlú rẹ̀. tí ẹ̀yìn wá tẹ̀sí ìṣíláda sí náà ọkùnrin kí tó lẹ́yìn wá tọ́jú ọ̀rọ̀ ọkùnrin kí òṣùwọ̀n wá sí dáadáa sí. tó bá kí ni máa fi ìwọ́n ti ẹ̀rọ àbúdá alẹ́sọ̀rọ̀ wọn wà lọ́sẹ̀ náà ó pè fún ìlàwòrán kúrú wà tó wá sí ọbẹ̀ kó dánilú lé mọ́tò òun náà ní ọbẹ̀ ẹ̀kẹ́ ẹlẹ́wà ló máa ń jẹ alùpùpù ní kí ọbẹ̀ yẹ yẹ kó di ọ̀dọ̀ àwọn alágbàgbé rẹ̀ má ti ọbẹ̀ lọ rẹ̀ náà ẹnu ìjọba rẹ̀ nínú àdéhùn mi ó ní wọ̀ sí ẹ̀dá ó sì máa lọ kí ló máa àwọn alágbàgbé rẹ̀ àwọn ìwà ọ̀rọ̀ báyìí lórí rẹ̀ rẹ̀ níbi tó ń bọ̀ pé tàbí ń torí pa alábàágbé kì í ti kí ní àwọn ọmọdébọ̀rọ̀ nìkan ni ṣùgbọ́n ká fún mi wọ̀ dáadáa sí wọn. alábàágbé wa ta ni pé àwọn èèyàn máa ń dáná ipò òkú ní ọ̀dọ̀ wọn á sì mọ̀ bí ìtẹ̀yẹ sáfẹ́rẹ́ ìyẹn. kò ní bí wọ́n lè wá tọrọ káàdì mọ́ sọ̀rọ̀ kò lè tí wọ́n lè wá tọrọ. bí kí ẹni tí máa ń dáná tí ọ̀gá ẹni ó lè ni ọmọ tá a lọ́dọ̀ wọn nìyẹn ẹ̀ ṣe pé ayé òkú oṣù kan lẹ̀ ti tá lọ́dọ̀ kan lónìí kó lè tá a fẹ́ lọ́dọ̀ wọ́n ti ní kẹ̀kẹ́ yẹ́ ìgbà olùwà akẹ́yẹ̀ nẹ̀ ọmọ mi lọ́jọ́ ẹni lẹ́yìn rẹ̀ à ń dalẹ̀ lọ́dọ̀ àwọn èmi o à ń dalẹ̀ mi o bọ́lá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀kẹ́ lónìí yóò dalẹ̀ kó lọ́ọ̀ fi ọ̀la ọmọ mi lọ́jọ́ ayé lẹ́yìn rẹ̀ lọ́dọ̀ àwọn ìwà ayé lẹ́yìn àwọn àwọn ènìyàn

kúrò lè máa dá lórí tó fi ọmọ adé lọ kúrò lè dá lórí tó fi ọmọ adá lọ èmi lè fi ọmọ adé lórí tó fi ọmọ adé ọmọ adé lọ ọlọ́run dá ilé káàkiri lọ ọlọ́run dá ilé káàkiri ìwọ kò máa ronú bí wá èyí tó máa tọ̀ sí lórí mi ó lè dá ilé ẹ̀kọ́ lọ́dọ̀ọ́lá tó wá dá ilé ẹ̀kọ́ lọ́dọ̀ọ́lá ipò náà wà oníkí náà wà lọ́wọ́ òṣèlú ọ̀jẹ̀gẹ̀rẹ̀ ọ̀jẹ̀gẹ̀rẹ̀ nínú àwọn òṣèlú àwọn náà ló gbé láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn alábàbí wa aládùúgbò wa káàkiri gbogbo tí wọ́n yàgbọ́n àti lọ káwọn ọmọ sọ́lá àbẹ̀sọ̀ ọ̀nà àbáyọ. bákan ní pé dáwọ́ bọ̀ táwọn tí wọ́n rí ní kókó ọ̀pọ̀lá àbára àwọn bẹ́ẹ̀ lọ táwọn ọlọ́run sọ́ọ̀dù wọn. bákan ní pé nígbà tí wọ́n bá sàárẹ̀ káàkiri tí wọ́n wọ̀ pẹ̀lú káàkiri ò bá yọ nígbà nígbà tí wọ́n bá wọn dáná tí ìgbà tí wọ́n tí àyè òwúrọ̀ sí wa kí ló wà lójú wa kájí mi tí wọ́n wà lójú wò níbi ìgbà yẹn wò lóru bákan náà ni pé wọ́n láyà tọ́jú ìlà dáa mi ọ̀pọ̀ wọn kàn ní wọn láti wọ̀ sí ibi ìgbà orí rẹ̀ mo ti dé mo ti dé ń gbà láàrin lónìí ṣẹlẹ̀ ọ̀pára wọn o níbi tí mo lè fún ìṣẹ̀yà tí ẹ bá lọ fún mi ní orílẹ̀ tí wọ́n bá yọ orí rẹ̀ ní ìṣẹ̀yà tí ìdájọ́ tó fún mi lè yẹn. sẹ́nu tí wọ́n bá yọ orí rẹ̀ tó bá yọ orí ọ̀fẹ́ ìdájọ́ rẹ̀ ní pé yíṣù ti yà làkúnyí méjì lè yẹ ọ̀sẹ̀. wọ́n yẹ kó ní méjì ọgọ́rùn-ún làkúnyí ọ̀sẹ̀ tẹ̀lé ló yẹ kí ẹ lọ ní méjì lè. ṣùgbọ́n bá ti yẹn wà lórí lórí rẹ̀ ẹ̀yẹ kàtà ọ̀gá wọn ló ń lọ ní ìlú ayọ̀ fún òun ìgbàgbé lọ́wọ́ rẹ̀. tòmìnìkì ọ̀nà ọ̀sán àwọn ìlú rẹ̀ ló ń gbé ṣèlú àti ilé ọ̀pá pátá. ọ̀gá lọ sí ilé ẹ̀jọ̀ ń gbé ẹ̀jọ̀ ń bá gbó báyìí tí wọ́n fi ọ̀ kọ̀ máa lọ lórí ìlú ìlú. bákan náà ni pé ó máa àwọn òfin tí òkúrò kọ àwọn smart plate o wọ́n tí wọ́n ti jẹ ẹsẹ̀ yà jẹ́ ẹsẹ̀ sí àwọn òkúrò bàbá wọn wọ́n ní ọmọ àwọn ọ̀dọ̀ sẹ́yìn nígbà tẹ́lẹ̀ mi bá bá ẹ̀rẹ́ rẹ̀ tí ó máa fún òní ibi tó wọ́n lé ẹ̀jẹ̀ yóò wá wọ́n sí ilé àwọn aláàbí rẹ̀ náà tó lè lóṣù máa lọ sí gbogbo tí ó máa sùn. ẹjọ́ lẹ́tọ̀ àti àlàyé rẹ̀ pé kí ni náà máa lò fún ìrẹ̀sùn. gbogbo ayé kan sọ lẹ́yìn tí wọ́n lé

ẹ̀ alábàájọ́ ìdúró sílé ní bí àyíká rẹ̀ yẹn nígbà wo sílé yẹn bọ́ọ̀lù ní ìbáṣe wọn bọ́ọ̀lù náà wọ́n ṣe rí tí bàbá àwọn òṣèlú lò tí ó fi dé àbí àwọn òbíde ṣèlú àwọn ọmọ ṣàmójúgbó kó àkíyèsí tí ó ń tẹ̀lé tó ọ. gbogbo yìí òun lè là ń àwọn wa. ìwọ ti ń gbé lọ́wọ́ ní kí ni wọ́n á bá àwọn àwọn àjọ gbé àwọn mí tó ń gbé ní òun ní ní ìlú tó ń ju ara wọn wọ́n ti fáwọn tó ń bí wọn ni gbogbo yìí ọ̀gá lẹ̀ lẹ̀ yà wọ́n. nígbà tí mo yíyọ wá ń tẹ̀lé láàrin àwọn alábàágbé tàbí tẹ̀lé láàrin ọmọ láyà ẹ̀ nípa kò náà ńlá yẹlé èyí gbọ́dọ̀ sí èyí èyí gbọ́dọ̀ sí fún sí rẹ̀ ṣùgbọ́n mo máa ń tò wọ́n sí ìlànà ilé yìí ẹ̀sì lọ́nà tó ọ̀dọ́ yìí wọ́n lọ́nà bá ní o ìlànà tó dáa yìí ìlànà tó wà fún mẹ́tò ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá káyọ̀ wọ mẹ́tò alẹ́bàlẹ̀ yìí ìwọ ìjọ orí yà kò kọ́ àrùn ló wà lórí kíkọ́ máa ń gbẹ̀yìn lọ ọlọ́mọ ti àfihàn lọ náà ọ̀la àgbàrọ̀ lọ náà wò rẹ̀ ẹ̀rí gbogbo àwọn ọ̀kan yìí nínú àwọn ọ̀nà nẹ́ẹ̀lì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀nà fún ẹ̀ka máa fi ra kákẹ́ẹ̀sì kákẹ́ẹ̀mẹ́ yàtọ̀ máa yẹ káàkiri káàkiri o àwọn òṣèlú yẹ káàkiri wọn lọ sí nìyẹn orí kí àwọn ọ̀kan yàtọ̀ fún wa nígbà tí ẹ̀ka wọn bá kó kúrú kúrú sí lọ́sùn ní àná táwọn ò lọ sí ta àwọn ọ̀kan yìí lọ́wọ́ yẹ ká máa sàlàyé káwọn ọmọ báwọn ń gbìyànjú báwo láti tún àwùjọ ṣe báwo láti tún àwùjọ ṣe tí òun yẹ báwo láti tún àwùjọ ṣe ọlọ́ọ̀bà lẹ́gbẹ̀ẹ́ láti tún àtúnṣe ẹ̀kọ́ fẹ́ wá ọ̀nà àtọ̀rọ̀ ọlọ́run náà gbogbo rẹ̀ abẹ́rẹ́ ọ̀sùn hánà ní sàmàlà bí wọ́n tó ní ọlọ́run láti láti mọ́tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọlọ́run ti àkùnrin láyé ọlọ́run kúkú àlejò sùn wa gbogbo tí wọ́n ń jà padà sí ikú kéré tó ti ọlọ́run àjọ kúṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa àpàdà sí ikú kéré tó ti ọlọ́run àjọ kúṣẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo tí wọ́n ń jà ìkúlẹ̀ ààrẹ ọlọ́run láti fi wá lọ́wọ́ já ń rí ayọ̀ já ń rí ayọ̀ já وليكن للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا على النار ربنا لا تؤاخذنا الذين أو أخطانا ربنا ولا تحمل علينا إثرا كما حملته ولا الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تعرف لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك واتوب اليك